الله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يوقف يا جاف ولا الله الحمد لله a ti pé ọkàn náà ní káṣà máa dúpẹ́ fún. Àlá ní àmì ni àti bá ń tàrà ní àmà ń tẹ̀sírọ́. Rí pé tóníkàlùkù wá náà bá ní kí á bẹ̀rẹ̀ sí ronú àwọn ọ̀nà tọ́lọ̀ fi kẹwa kò ṣe kàtàn. Àlá ní àmì ni àti bá ń tàrà ní àmà ń tẹ̀sírọ́. Ṣùgbọ́n nẹ́ṣọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ máa ń sábà wa. Kò dẹ̀ dáa bẹ́ẹ̀ ẹni tó adúpẹ́. Ẹni Hamudu Adọ́rọ̀ Afámùtọ́ Afátàní Àlá. Eléyìí a fi dúpẹ́ fọ́lọ́run lónìí àtọrọ àlékún ọlá rẹ̀ fún Anábà Muhammad. Àwọn bí ọlọ́run kó bá ṣàlékún yọnu rẹ̀ fún àwọn sàhábà. Àtúnwà ń ọlọ́run kó jọ àwọn náà ta kù láyé tàà ń ṣẹ̀sìn ọlọ́njọ́ májá ṣẹ̀sìn ọ̀hún túbọ̀ wá fún wa ní ẹ̀mí kíkọ́ àti àláfíà ara kó dẹ̀ túbọ̀ fún wa tọ́ sí ló ń pè ní haram ẹ̀wọ́n ni oyó ló fi ń pè kan ní haram kòkòrò àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí pọ̀ gan táwọn èèyàn máa ń sọ lónìí a ní oní òfẹ́ jíoúnjẹ ọ̀tá ṣé wọ́n rí tọ̀rẹ ni gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ pọ̀ olódẹ̀ sábà sún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà dẹni tí ń jẹjẹkújẹ lóòótọ́ àwọn abẹ́ ọlọ́run kó jọ padà tí aburú ti máa ń dé bá ṣeré mẹ́sẹ̀jì ọlọ́dún ìmọ̀ ní à tí yìí bá fẹ́ ya alábùkù onígbèraga onígírímọ̀ ká ìpín ìbọ̀dọ̀ tó máa wà lọ́dún yìí lónìí kódà dẹ́kṣọ̀ mẹ́ta ló wà ń lẹ lónìí aṣápadà rí pé gbogbo ọ̀nà yóò tàbá fẹ́ gbégbà àfikà débí fẹ́rẹ̀ ní rédíò program àti kọ́kọ́ ṣe bí wákàtí bí almost three hours láti dùn púpọ̀ bẹ́ẹ̀ mọ̀ kí pẹ́kẹ́ ṣàmójúkò fún àtàtẹ̀yìnwá kí n ṣe ti gbéraga ò mọ́ kàáyín kún gan-an mẹ́dẹ̀ pọ́yín lè mọ̀ pàtàkì púpọ̀ kẹ má bínú torí tọ́lọ́run kọlọ̀kọwà sán ilẹ̀ dáadáa bákan náà mo kí àwọn alhaji wa ta àjọ dé ìsìn tá ń bọ̀ náà náà gbọ́ tọ́rọ́dọ̀ wọn láti kúrò àwọn bàbá bẹ̀rẹ̀ lẹ́jà náà bá ní àtúnjọ ń lọ bí yìí ni ah ṣọ́dọ̀ Professor Shifin ó yá ká fìjọ máa bọ̀. Ó pàtàkì púpọ̀ kí a máa ṣẹ̀ṣẹ̀yàn tí a fẹ́ máa bá lò. Kọ́dà ẹlòmí o lè máa rírí ẹ lè máa jọ pàdé rìn kọ́ lè máa pàyín pọ̀ rí ṣùgbọ́n wà á ti máa gbúrò dáadáa ń pa ẹniyẹn. Kí a wá pẹ̀yọ̀ sí kí a máa bá àwọn ẹ̀ṣà èèyàn ìyẹn dáadáa kí a máa bá wọn lò.

Eré dé ya bùkátà láti máa ṣèwádìí èèyàn, ẹ ṣáàwò àwọn òní alábàáṣe àwọn alábàálù ẹ̀. Wọ́n yóò sọ ààbà tí máyẹ kúnnù àdìbà ọ̀hún. Wọ́n yóò sọ ààbà tí máyẹ kúnnù Ẹni tó wá jẹ́ alábàáṣe tó jẹ́ ní eré tó ṣe máa báṣe jùlẹ̀ ń tọ́lọ̀ ń báṣe lẹ́lẹ́kọ̀ọ́, tó bá jẹ́ lẹ́kọ̀ọ́, tó jọ́jọ̀gbọ́n, tó jẹ́ nítorí rẹ̀ pé tọ́lọ̀ tó wá kẹ́pẹ̀lẹ́sìn.

wọ́n yọ látara kẹlìmà ẹ̀ẹ́ntẹ́káàfò wọ́n yọ látara kẹlìmà ẹ̀ẹ́ntẹ́kàfà ẹ̀ẹ́ntẹ́kẹfò ẹ̀ẹ́ntẹ́káàfòn huwa luzumu muslimi ní àkílẹ̀ masjidi dalilẹ̀ tọ́àkìlá ń tàn pè bẹ́ẹ̀ o náà ni luzumu muslimi ní àkílẹ̀ kẹ́nìkan tó jẹ́ mùsùlùmí tó nílà Kó wá kóra ró sínú ilé ọlọ́run. Láti fi tẹ̀ láṣẹ ọlọ́run, kó kóra ró dìde ń bẹ̀ kó wá kó

ẹni tó fẹ́ ṣe ẹ̀ntìkáf mínà lè hádá sí ilé akíbárù kò gbọ́rọ̀ ní jánábà lára kò gbọ́rọ̀ jẹ́ni tó ń ṣe háìdọ̀ nípàárí pọ́pọ̀lọpọ̀ obìnrin mi pàápàá jùlọ tí ẹ̀ntìkáf tó bá bọ́fẹ́ dé ẹ̀ntìkáf wá ká sí sàmọ́ ni mọ́sídò ń ṣe lọ́wọ́ menstruation rẹ̀ wá dé nígbà tó díjọ́ karùn-ún àwọn mọ̀ọ́mọ̀ dúró àti máa rí àti náà experience irú ẹ̀ lẹ́yìn táà irú ọlọ́nkan ti ṣe irú ẹ̀ rí àwọn afẹ́ mọ̀ọ́mọ̀ takú sínú ilé ọlọ́run ó dẹ̀ tíra lè jọ lóṣooṣù ẹ ó tún lè jù ó sínú mọ́sídù mọ́ máa lọ lè wọ́n bá tó ṣe yẹn náà ìtọ́lọ́ ń kọ ọmọ ènìyàn kó wà sí ẹni tó bá wà nínú ilé ọlọ́run tó lọ ṣe ìrìntìkáf ó gbọ́dọ̀ mọ́ kúrò níbi àmì ìwọ́n tó jọ́kùnrin náà ó ṣe ìrìntìkáf nínú mọ́sídì

kò lẹ́tọ́ àti jáde kúrò nínú masjid illa lima alábúdàlá àyàfi fún tó yá sí pé ó pọn dandan kó gbé jáde ohun tó pọn dandan kó gbé jáde lápẹẹrẹ ọmọ ó fẹ́ wá jíjẹ lọ ibi tó ti ń ṣe àìtíkà wọ́n ṣe tó ń jẹ ń bẹ̀ ó máa ẹ̀ṣẹ̀ jáde kúrò nínú masjid á lọ bí ilé kejì lọ́ra bírẹ́dì lọ́ra tí lọ́ra ògì lọ́ra tó fẹ́ jẹ ohun tó lọ́ra níyẹn ó dẹ̀ padà wálé wàkọ̀dọ́ ilẹ̀ hajjá àbí kò sí tọ́lẹ̀tì nínú masjid ubẹ̀ yẹn bí ilé kejì ní tọ́lẹ̀tì tí ó ni tí ò gbọ́dọ̀ má jáde

wọ́n ní ní tìkáàfù wọ́n wá pé fún àkíkọ̀ òun náà ní àfikímílọ̀ lọ jẹun bẹ̀yẹn àfikájẹ́ lọ ṣiṣẹ́ ìyanu nínú tìkáàfù alìmọ̀tẹ́kífò ní jáde fúnra àbùkátà bẹ́ẹ̀. ọ̀yẹ́bù ti ìlú bí ní kúrò ìjìnlẹ̀ pọ̀nyìrí hájà. wọ́n kò rẹ̀dà pé kó ní mọ́ onírin tìkáàfù alìmọ̀tẹ́kífò ọkùnrin tó jẹ́ là ń pè ní alìmọ̀tẹ́kífò tó bá jẹ́ obìnrin wọ́n máa jẹ́ alìmọ̀tẹ́kífà wọ́n fẹ́ kó máa jáde àyàfi fún tá a ṣàlàyé kalẹ̀ yìí hmm. bákanáà yẹ̀bù tí inú bí kòrò jílé bẹ̀rẹ̀ ha jẹ́ ti ìwádìí lè jì máa tó bá ti jáde láì ṣe pé ohun tó gbé jáde kan pábà ṣe sọ yìí wọ́n ti káàfù rẹ̀ ti bàjẹ́ torí pé ń tàn pè ní kó kóraró kò dẹ̀ kóraró sí nílé ọlọ́ọ̀mọ́ nìyàn wọ́n bẹ̀rẹ̀ lè jì máa Wàlá tó bá ṣe ròhùn náà bákan náà àkíkò náà fi lè máa alìmọ̀ọ́tàkì ìyá lè máa ṣe ìtìkáfì ní mọ́sídìí lápẹẹrẹ kó jẹ́ pé nílé ibi tí yàn ń gbèrè ìyàwó wà nínú ilé ó wá ní ẹ ṣèmi tọ́rọ ń sọ ní pé òhìlẹ̀

ẹ má ní bá kúlò pọ̀lọpọ̀láyà pẹ̀lú wọn fi wọ́n lẹ̀ má dẹ̀ lọ bá máa fọ́ gbélẹ̀ ẹ̀kẹ́jó torí pé nature ara ń gbà míì ó máa ń yarí tó nílé kọ̀ntólù ẹ̀mọ́ torí ẹ̀ má ṣe kò súnmọ́ tó máa mú ẹ ṣe kí ṣe wájìbì kò kí ṣe wájib súnà ni ina súnà tó dẹ̀dá kí ẹ máa ṣe kòkòrò ẹ̀ nítorí àwọn oore tó kó sínú pọ̀ gan ikú lè wá gẹ́gẹ́ gbogbo ọgbà nìyẹn dẹ̀ lè ṣe i'tikaf kí ṣe ní Ramadan nìkan ìyẹn lè dìsáàdì pé mo fẹ́ lọ ṣe i'tikaf nínú mọ́sù fújọ mẹ́ta fújọ méjì fújọ kan aqallu muddati i'tikaf as-sa'a àwọn fọ́nmá sọ pítọ̀ wọ́n mú tí ó dá fẹ́ kóra ọdún sínú mọ́sù fún bí wákàtí kan mo fẹ́ fi ṣe àtìkáàfù mi ní jáde lọ mi lè rẹ̀sìn kankan ọ̀rẹ́ sọ pé láàárọ̀ yìí títí ṣúlẹ̀ mo fẹ́ ṣe àtìkáàfù nínú ilé ọlọ́run mi fẹ́ jáde ọ̀rọ̀ wà lórí pé ṣe gbogbo masájìdù láti ṣe ti pẹ̀lú ẹ̀rí tí yàwá ìṣàná ṣàlàyé rẹ̀ wípé bá ń sọ fún ó wa wà á ń tún mọ̀ áàkì fún fílìmọ̀sáàjì kẹ́ẹ̀dẹ̀ kóra ró sínú àwọn ilé ọlọ́run àdísì tó wá wá ilé tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí o máa ń sábà kàí ipé láàfin káàfà ilẹ̀-afẹ́ sàláàfin mọ̀sáàjì rẹ̀ àdísì ìkìlá wá fẹ́ ṣe ń pa rẹ̀ a máa ṣàlàyé rẹ̀ náà àlàyé rẹ̀ ní pé kò sí kan ilé tó fi ń tẹ́wọ̀n jùmọ́lá yẹn bùkátà sí nǹkankan tí ó to tó yọ kúrò ní ẹ̀ la'atikafan kamilan la'atikafan afdal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sẹ́ni ti káàfù tó fi ń lọ́lá tó ìtíyàn bá ṣe láwọn mọ́sálásí mẹ́ta yẹn masjidil nabawi masjidil harami fi makka àti masjidil aqsa sí jerusalem ìtìkáàfù tí a bá ṣe ń bí àwọn eléyàn àwọn lọ́lá jù tí a bá ṣe láwọn bòmí lọ kìí ṣe túnmọ̀ rẹ̀ ní pé yóò gbọ́dọ̀ ṣe ń tìkáàfù àfi mọ́sálásí mẹ́ta yẹn

kó wá kẹrù kúrò lé kó máa bọ̀ nínú mọ́sí fún àṣọ́kùn ṣe bí lé ọlọ́run ní mo lọ ṣẹ́tún ẹfẹ́ di èṣù ní rárá o bákan náà àdíṣẹ́ tí mo kà lẹ́ẹ̀kan yẹn ó tún bùkátà sọ́rọ̀ ayé kan ṣẹ̀rí lẹ́yìn mọ́sálásí mẹ́ta mi kó wá tíráàbù lọ́bẹ̀ látẹ̀ṣùgbò rẹ̀ hálì ilá ilẹ̀ sàlátà ti mọ́sáàjì dẹ̀ òṣèlú abálẹ̀ gbọ́dọ̀ dígbàdàgbọ̀ pẹ́ ń tíráàbù lọ sí mọ́sùkì

àfi tó bá kó fẹ́ lọ sí òfẹ́lẹ̀ sí ọmọrọ́ o lè lọ sí Mọ́kà kó lọ o lè lọ sí Madina kó lọ ṣe ẹ́tìkàp o lè lọ sí Jerusalem kó lọ ṣe ẹ́tìkàp ẹ̀rí wà fi yẹ pẹ̀lú àdéhùn sásọ yẹn ṣùgbọ́n okúrò ń bí ogbà lọ ní lọ okúrò ń lọ ní ogbèkó lọ okúrò lẹ́kọ̀ọ́ gbàkúrẹ́ lọ okúrò lábẹ́ tó bákanáà wàyí sánú lílmù tẹ́kì fi à ń yẹ ṣẹ́kì lábìnrin ìbáadá sí ọfẹ́ kẹni tó wá fún ẹ̀sìká ayẹ́ ṣẹ́kì lábìnrin ìbáadá ọfẹ́ kó gbájúmọ̀ jọsìn àwọn èèyàn máa tún fi ẹ̀sìká fún ma tún fi ń ṣe dìgbà tí wọ́n wá ṣe club ọtún máa fi bára wọn ọtún mọ́ra ọtún sọ́dì nǹkan míì a máa ṣe mítìn oríṣiríṣi lẹ́fí máa rí pẹ́lú mi a sọ fún pé àrín ti ká fún báyìí lóun lè lọ torí pẹ̀lú ti ń pàdé pẹ̀lú àwọn èèyàn ohun àwọn tó máa ń ṣe mítìn nínú àrín ti káàp rárá o ìbáadà nìyàn máa ń fi àsìkò yẹn jí wà á bísí pẹ̀lú títí rẹwà alukuran askar lóríṣiríṣi ìjọsìn nawafil kódà tààrọ wíhìn ìtófin dájí ní kẹ́ẹ̀sùn sóòrù tàbákà àṣà àtàlálẹ̀ ẹ̀rìláàsì ẹgbẹ́ tàràwí loro, lóru ẹnà dáadáa kó gùn ṣebí mẹ́wàá gbẹ̀yìn náà ni ẹ̀ ń tọ́pẹ̀ ní ìtìkáàfù ni ẹ ẹ fara ṣiṣẹ́ ẹ má jàjẹ́ kì ẹ ń lọ ṣe ìtìkáàfù tó kọ́ ń jàjẹ́ kì wà kọ̀ máa sùn ni wà sùn lọ́sàn wà tún sùn lóru àǹfààní tó ní ni pé fún last of Ramadan ni ìta náà bínú ọlọ́mọ máa ń sọ̀kalẹ̀ wá sí sàmà ìdóníyà sí sọmọ̀ táyé a máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ní kálukú wa pé kí ni tẹ́ ń fẹ́ kí n ṣe fún yín kò ní jábọ́ mọ́mọ̀ tẹ́kìfù lọ́wọ́ tí kì bá ṣe ń tó lọ nínú ẹ̀yìn tìkáàfù

Ọlọ́run máa ń fún máa ń fún rẹ̀. Àtúnfọ́rọ́jú wá bí wà bó sàmá fún táhùn. Ẹ ṣe ìrẹ̀kún sámọ̀ ọlẹ̀ ìka wá dípẹ̀ tó bá lò ní ìjẹ́ wà rí opportunity yẹn fún mẹ́wàá àgbẹ̀ yẹn wọ́n wá kó bùkátà ẹ̀sọ́dọ̀ ọlọ́run bákanáà ẹjẹ́ tírí náà ṣàlàyé kankan alfarku bẹ́ẹ̀nà lè àìtẹ̀kàá wàlúkọlùwà ìyàtọ̀ tó wà láàrin àìtẹ̀kàá àti kọlùwà torípé kò tí pẹ́ tí ọ̀rọ̀ àìsíkáfù bẹ̀rẹ̀ sí gbilẹ̀ ìtò ti pẹ́tipẹ́ tọ́pọ̀lọpọ̀ gbọ́njú bá ń lẹ Yorùbá wá ń bí lọ́dà fà oní onísúfí oníkọlùwà yàtọ̀ olówó wà láàrin méjèèjì àbẹ́ni tó bá ṣe lé àtẹ́ tó bá ṣe lé kankan náà nàjọ ń ṣe ìyàtọ̀ wà láàrin ẹ̀ o ìyàtọ̀ wà láàrin ẹ̀ ìkọ́dẹ̀ wọlé kan wọlé wal aslu fil ibada ìjọsìn wa dẹ̀rí tàwa mùsùlùmí ń ṣe àfi kárí ẹ̀rí tó ní káṣe ká tó lè ṣe àwa ẹ̀rí kọlùwà ti báyà rí àfà tó bá sọ pé ẹ̀rí wà fún kọlùwà kó mú jáde ibi tánà bí ti wọ kọlùwà sọlọ́rọ̀sà tí ò kínu jama'a tí ò kínu juma kó wá fi hàn wá tánà bí wá tẹ́ra rẹ̀ mọ́nú ilé kò yẹ dá sọ̀rọ̀ kọlùwà ẹlòmí ò mọ́ tán pè bẹ́ẹ̀ ń tàà pẹ̀lẹ̀ kọlùwà ní táwọn ní súfí máa ń ṣe àwọn nítọ̀ríkọ̀ ohun ọ̀kan máa sẹ́fẹ́tẹ̀ e pé súfí àtọ̀ títọ̀ríkọ̀ mú hmm, àlálàlálá àti dòwú àtàlàbá àti kẹ́ǹdé àti táyé ibi túnmọ̀ rẹ̀ ni pé à ń tò wọ́n mọ́ra wọn bọ́ ṣe jọ wáyé náà ni nǹkan ìran kan náà náà jọ ni wọ́n àyíbẹ̀ ni ẹ̀hẹ́n torí ìdí èyí àwọn ma tọ́ ma ń ṣe táàpẹ̀ ní àtìkáàfù ní kọlùwà lọ́dọ̀ tí wọn wọ́n ni pé eniyan wọlé sínú yàrá kan wọ́n ti tí mọ́bẹ̀ àbíkò ti rẹ̀ mọ́bẹ̀ kò ní jáde ó lè jọ́sẹ̀ kan ló fẹ́ lò ó lè jóṣù kan ni ó lè jógójì ọjọ́ ni olóṣù mẹ́fà wà kò ní rí funfun ọlọ́run báyìí kò ní àtẹ́ni sọ́mọ àwọn míì máa lọ ń wọ nínú gbó alọ́bìkan nínú gbó ibẹ̀ ló máa lọ sí rẹ̀ mọ́ ó lè rọra ṣe bí ẹ̀kíní tí àwọn fúlàní máa ń ṣe lọ́bà dẹran jẹ̀ tán láwá sí pàrọ̀ àwa sùn sínú ẹ̀ àwa wà ń bẹ̀ àwa lọ sa oríṣiríṣi nǹkan eléyìí ò nípìlẹ̀ nínú ẹ̀sìn àwa mùsùlùmí o kò bá ìpìlẹ̀ ẹ̀sìn wa mú kọ́bọ̀ sọ́yìn tó bá ṣe lè yẹn àdádálẹ̀ ló ṣe wọ́n ni àìṣà tàrọdí aláwọ̀ àníyà yàwọ́n ṣàrọdí aláwọ̀tàlá ni a ní wàkíyàná ya àtàkìfò láàṣírò lẹ́wà àkírí mi rọmọbọ́ọ̀nà àtàtàwà fàáhùnlọ ó ní ànábì máa ń ṣe tó fi fẹ́ jáde láyé ó wá nígbà tó wá di ọdún tànábì fẹ́ jáde láyé ànábì wá kóra ró fún ogún ọjọ́ nínú mẹ́wàá gbẹ̀yẹn ìgbàtọ́ Ramadan ti di mẹ́wàá ló ti wọnú itikaf tí sáàrẹ̀ fi tán oníbà ànábì ṣe máa ń ṣe nìyẹn inú ilé ọlọ́run ni o ìrun jàmá ó kan pàdé wa antum aakifuna fil masajid

kápọ̀ ní ṣíṣàdúrà gán lọ́pọ̀lọpọ̀ torí pé opportunity tí mọ̀ tẹ́kì fún ní tó bá ti jáde síta kò ní wàlmọ̀tẹ́kì tó wá fara tó ṣu gbogbo iṣẹ́ gbogbo business gbogbo tó ṣe ilẹ̀ tó wá jókòó sínú ilé ọlọ́run a lè fi rí ẹni tí ò ṣe ẹ̀tìkáf táwọn mẹ́ma tó ń ṣe so náà má gbà pò ń ṣe ẹ̀tìkáàfù rí báàtù náà ń pelé yẹn <laughs> ìyà kìí ṣe ẹ̀tìkáàfù a ni a ah, mọ̀tẹ́kìfì lè mìíràn rárá eh, lẹ́sẹ̀ mọ̀tẹ́kìfà ó ń ṣe mọ̀tẹ́kìfì lọ lọ òun jáǹfà ni pé wọ́n fi kùránì náà fi ń torípé nínú ètò tó tún máa ń dáadì ní pé last sentence yẹn yẹn tàrọwìhì ẹlìmọ́rù kùránì láti bẹ̀rẹ̀ kó ẹkọ́ lẹ máa parí láti bẹ̀rẹ̀ ẹ̀dẹ́ sọ́rọ̀tọ̀ náà láti bá kọ́rọ̀ àbí mẹ́sàn

فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين wọ́n náà fàní ńlá ní táà mùsùlùmí ní nílẹ̀ ẹ̀sìn wa ìkẹ́ ńlá opportunity ńlá ni torí pé kí ló fàá tó fi já fàní ńlá tó fi jọ opportunity ńlá fàá mùsùlùmí ọlọ́wọ́ bá fún wa ní àfàní òru ẹyọ kan tó dẹ̀ ṣàlàyé fún wa pé khayrun min alfi shahr. Lailatul Qadr khayrun min alfi shahr. ó ní òru ẹ̀yà kan yẹn téèyàn bá ṣe jọsìn nínú òru yẹn téèyàn ṣe kò ń gẹ́ ìjọsìn téèyàn ṣe ń tọ́lọ̀ bá fẹ́ kéèyàn ṣe téèyàn bẹ ọlọ́run torí nọ́fílà ṣe torí àkárò ṣe torí ní tánà bí sọ fún ìyàwó ìgbà tó béèrè pé tabá tiẹ̀ jí tọ́lọ̀ ń gẹ́ ilẹ̀ látìrìkọ́dì kí ni tí ká máa sọ arábìnrin kan wá sọ pé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni ìyá wá láǹfààní ṣe kò ń gẹ́ òru yẹn òṣìṣẹ́ aláàbá ní òrùjọ kan yẹn bọ́lọ́ ṣe sọ fún nínú Al-Qur'an Suratul Qadr ta kàlẹ́ kan yẹn òpè khayru min alfi òrùjọ kan jẹ́ gan èèyàn àkọọ́lẹ̀ wá pé ó máa ń wáyé nínú àwọn ọjọ́ tó jẹ́ àwọn odd numbers 21 23 25 27 29 ṣùgbọ́n Ba na ṣe sọ yìí ẹnu kù 27 púpọ̀ pẹ̀lọ́pọ̀lọpọ̀ àwọn rìwáyà tó hadith dáwọn sọ̀hábà tó ṣàlàyé ṣùgbọ́n láwọn ọba ọba ṣe yóò wọn ni ó tún lè sún padà wá sẹ́yìn kó jẹ́ 21 o le tún sí 23 kò síjọ́ tọ́lọ̀mbà ò lè fi sí torípò kò fi hàn ànábì sọ̀lọ́sọ̀ ó náà lọ́wọ́n bá fi hàn mí ó tún padà jẹ́ kò tún padà jẹ́ kí n jẹ́ ó fi lọ́lá ha ọjọ́ yẹn

yúfúrọ́kù kúlù amúrin àkè. Àwọn ọ̀rọ̀ tó ní agbára àwọn tí apá ẹ̀wò ká àwọn tó tún sí ẹ̀. Iná kunna mursilina rahmatan min rabbika innahu huwa as-sami'ul 'alim. Òru ọjọ́ kan Bí ìdíni rọ́bì wa ruhu fiha. Àti Jibril. Ruhu

tí a bá wọn náà fọ́sí tí òru ọjọ́ kan ṣe tafẹ́ gbà àlejò ńlá yẹn tafẹ́ gbà àwọn àlejò ńlá yẹn. fàkúmù fi lé ilé ìtẹ̀rẹ̀ jù nàjà ta. àìmọ̀ ayé pé àfi ká dìde lóru lóòótọ́. fàkúmù fi lé ilé. má fún gbogbo òru yẹn sùn dídé ni o. ìtẹ̀rẹ̀ jù nàjà ta. ọgbọ́n tó wà lẹ́mí ẹ tó wo gbogbo nǹkan tó jẹ́ wàhálà tó jẹ́ àwọn difficulties tó ń bá tún pẹ̀lú ẹ̀ láti kọ́sí. fàkún fi léèlì. òru

Sábàdìdì lóru. Láàlọ́lọ́rọ̀ ọlọ́run gbogbo ń tó ń gbà lérò tó fẹ́ ṣe tó fẹ́ kọ́lọ̀ ń bẹ́ ṣe, wà kàn pọ́lọ̀ ń bẹ́ yanjú ẹ̀ kò yé náà. Ṣẹ̀rúmù lè ń zà fún màtánà عليم تروم العزة ثم تنام ليلا تروم العزة ثم تنام ليلا وفاك الله بين يجعل أمري لا تروم العزة وفاك لا وفاك لا في بروسبا وفاك العزة وفاك بس يدا تروم العزة وفاك يا وفاك يا أم يدا جتيلو تروم العزة وانا فاجا وقولنا نبيه تروم العزة وانا فاك بقول كوي بصرانو تروم العزة Ọmọ tànà àmúlẹ̀ ìlà. Ọmọ tànà àmúlẹ̀ ìlà. Ó fẹ́ kí wà lẹ̀ jasasa, sásán, ó dẹ̀ fẹ́ jó níṣẹ́, ó fẹ́ kọ́lọ̀ ń kẹ́. Ọmọ tànà àmúlẹ̀ ìlà. Wọ́n fòrò sùn. Ọmọ tànà àmúlẹ̀ ìlà. Ṣé wọ́n wáyé wá ṣe wàhálà ni? Yẹ̀bù Súlẹ̀ bá àrọ̀ máa ń tọ́lá bàlá àlè. Yẹ̀bù Súlẹ̀ bá àrọ̀ máa ojúbọ̀rọ̀ ògbọ́mọ lọ́wọ́ èkùrọ́ bá àgbàlagbà ṣe ń sọ ẹ̀yìn orí pa àwọn tí wọ́n bẹ́ṣù múlẹ̀ wọ́n ń pààyàn ni. bíkọ́dírì lè kẹ́tì. àwọn táwọn wá ṣe tọ́lọ́ àbí káwà súnmọ́ lọ kásàdúà. bíkọ́dírì lè kẹ́tì dúkítà bàbúlì màálì. sórí àṣírí ni pé bó bá ṣe súnmọ́ lọ tí bó bá ṣe ń bẹ ọlọ́run sí ni wà nǹkan máa ń tọ́lá kọ́bí yẹn wá ní ọlọ́run ní hátà mọ́kànlá àìlèfàjì tí rọ̀mọ̀dọ́nù bá lọ náà ẹ má máa fòrú ìdá mẹ́ta òru yẹn ṣeré wọ́n máa ń rọ ọmọ lẹ́rùn láàmì níjẹ̀ ìrìjáde tẹ́rí tí a bá ń fúwá gíga láyé tí wọ́n máa ń tí a fẹ́ kí nǹkan kó bọ́ sí rọrùn fún láyé kò dẹ̀ fẹ́ ó láìkì oorun gan ẹlòmí ní ẹ̀wọ̀ ẹ̀mí ò sí ìsinẹ́ṣọ̀ yẹn oorun àà ẹ̀mí òun fòrú mi báyẹ̀ ṣeré àwọn ìyàwó mi láti ma ọmọ mi náà mọ̀ ó fẹ́ kọ́lọ̀ ọba ṣàánú ẹ̀. mi ní gẹ́rì jáde. ó dẹ̀ fẹ́ ṣàìsàn. àbọ̀ ẹ̀lẹ́ àmúrọ̀. ó fẹ́ dá ọ̀nà mọ́jú. mi ní gẹ́rì jáde. ó fẹ́ ṣàdúrà àkópẹ́ ní forí kalẹ̀. mi ní gẹ́rì jáde. last ten days lálẹ́ ẹ̀sùn mu ọmọ mi lò ń jẹ ẹja òun jẹ ẹran ó tòrò ó jẹ ọ̀rá wá ń sùn. mi ní gẹ́rì jáde. ah no no no no no no no kódà. àbọ̀ ẹ̀lẹ́ àmúrọ̀. sacrifice Afọ́ni àdọ́ al'umura. Afọ́ni al'umura mi tọ́lá bí ilẹ̀ máa ha. Wọ́n ní ẹniyàn kan fàzùkú ẹ̀ ṣòfò dánú ní. Lórí ohun tó lòun wá yẹn, wàhálà kọ̀ pọ̀ jù tó fẹ́ ní láyé lọ ni. Torí ẹ̀ nínú tí wọ́n máa sábà sọ fún brothers, tọ́lọ̀ ti kẹwàá ta ti gbàgbọ́ yé táwọ̀ kì í ṣóògùn mọ́, táà tójú bọlé táà ṣáájò, tó láẹbu, tó ti nígbàgbọ́ nínú gbogbo alálẹ́kùnwà gbogbo àwọn àlákù láìjẹkújẹ náà ìtópọ̀ jù ní ẹ̀pá àti èèyàn náà ni wọ́n ń lọ fún yín ìgbàtà ṣe ní túnì ìsúnni ní kálukú náà bẹ̀rẹ̀ sí súnsẹ́ ìpé àà ṣe ń táwọn fáyín lọ fún wa táà ń jẹ́rì òun ní tipẹ́tipẹ́ ò tó láfi sí tó wà nígbà pọ́lọ́ wọn bá ní kápá àti ṣe gbogbo nǹkan kí ló wá ń gbẹ́kẹ̀lé ògùn fún èṣù ń fún ògùn yìí báyìí àwọn tí ẹni tọ́bàdẹ̀ ti ṣe àtúbọ̀tán wọ̀ ń da ó máa ní repercussion kò sí ni ṣètọ́nà ní fúnyà ní nǹkan kó má gbà nǹkan ni ṣe ìnàmá yóò mínú bí ayá ti nà lẹ́bí iná ìlà tó kìrò bí a ọrù sùjọ́dáwò ìwàsàbáhù bí a múdìrọ̀ bí i mọ́hùnmù láàyà ìsàkìbìrò tàtàjáfà jùnú bọ̀hùnmù àdìlmàbọ̀jì يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون الله بافجي àpèjúwe àwọn ẹni rí àti ṣe sí wọn tó yẹ kí ní àdínà ká kádẹ̀ máa lò yóò mínú bí ayà àdínà rẹ̀ máa ń yà mí lẹ́nu fọ́pọ̀lọpọ̀ brothers àti sisters lónìí àwọn àgbàlagbàlá tó ní pọ́n máa fara gbolẹ̀ tó àwa sùn bí ẹni tí wọ́n lu igi mọ́ lára àwa sùn bí ẹni tí ò ní jímá ó ti tẹfóònù tẹfóònù tẹfóònù tẹfóònù ojú ti wá ń ro ó ti wá rẹ̀ ìmí tó pè mí tó ìmí tó ti ń tẹ̀bẹ̀ náà ni ti ti mú àwọn ìpapánu ń jẹ papánu ló mú papánu ló mú gbogbo ẹ̀lé lórí kójú bá lè dá ẹ̀dẹ̀mọ̀ púpà tó bá tó oòrùn yẹn bá sọ̀kalẹ̀ báyìí oòrùn tẹ́yàn bá rí sùn látorí alẹ́ tó máa fi di àwọn ìdá mẹ́ta sísàlẹ̀ yẹn ara ma máa sílé wá ní ìdámẹ́ta tí àsìkò gbàdúrà yẹn àsìkò yẹn lára máa ń sábà sílé jù téèyàn bá ní àwọn azimu yẹn ní determination ó nílẹ̀ dìde iná máa wọ́n wá tẹ́fóònù títí títí àsìkò yẹn ní aago méjìlá ó wá mọ̀

sòkòtò mọ́ tí wọ́n fẹ́ dá sí ṣùgbọ́n àwọn tọ́lọ ní kò lè rí lífẹ́ wọ́ọ̀kì sígbà yẹn àwọ̀lá òfin lóore fún ẹ innama yu'minu innama yu'minu bi ayatina ọlọ́nà àwọn tí wọ́n nígbàgbọ́ nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run alladhina idha dhukiru biha àwọn tí ọjọ́ bá ti káyà al-Qur'an fún wọn wọ́n forí kanlẹ̀ lọ sí ọlọ́run bá wọ́n wọ́n dẹ̀ máa ṣe ẹ̀yìn ọlọ́run bá wọn kìbìrú. Wọ́n rẹ̀ ní ṣègbèraga torí pé ìgbèraga ni kí a máa ṣàdúà. Ẹ̀rí mi wà náà Kùránì tó lọ sọ fún wa bẹ́ẹ̀ o tọ́lá ní ìnàlẹ̀ ìdínà ẹ̀sẹ̀kìbìrò náà ní ìbádàtí záyẹ́dẹ́ kòlùrùn àjàhannama dáàkiri ọlọ́nà tí wọ́n ṣe gbẹ̀rọ̀gá tí wọ́n kí máa ń pè ní ìbádà tí ń bẹ̀ yẹn òní àndò áì àwọn tí ò kí ń ṣàdúà Torí pé ìtumọ̀ ẹni pé tó bá ti ń ṣàdúrà ò ti ń ṣe nǹkan mi. Wàzàmbà ṣúbì àmìdí ọ̀bìnì. Ẹ̀dẹ̀ lọ kí èsì àwọn ológun wọn bá lọ àdúrà. Ọlọ́run tàtàjáfà jùnúbù máa ní ìmọ̀dájẹ́ ẹgbẹ́ wọn máa ń jìnà sí bùsùn wọn ni tàtàjáfà jùnúbù máa ní ìmọ̀dájẹ́ ẹlòmí ìválù yàrá ó válù mákàtì ẹ̀gan tàtàjáfà kí ni ọ̀gá tàbí ọmọ ìsọ́kí máa sùn sí ẹ̀rẹ́ ẹni mọ́ọ̀sì ó lè gbé mákàtì náà dání ṣùgbọ́n ọ̀sán ni kó máa fi sun ó lè ra máàtì kan náà dání ṣùgbọ́n ọ̀sán ni kó máa lò tàtàjáfà jùnúbù àwọn tó ẹ́ pé ẹ̀gbẹ́ wọn máa ń jìnà sí bùsùn wọn. yẹ́dẹ̀ ẹ̀rùn náà rọ̀bà hún rọ̀bà ìwà tọ́ máa ààrùn. wọ́n kú mọ́sí ìdòbí tẹ́ tí wọ́n fẹ́ ṣe ẹ̀ǹtìkáfù ẹ̀ kí kíjú máa ń bẹ̀. ṣe lásìkò ẹ̀ǹtìkáfù ṣáà lè kí ẹ̀ǹtìkáfù bá ti lọ àtúnníkápá tuntun máa kí má kò sí tó burú bẹ̀ o. ẹ̀ tí àwọn alẹ́ni tó lè díje fún juma lásìkò ẹ̀ǹtìkáfù ṣùgbọ́n mọ́sálásí bíi street kejì ní juma wà ìgbàláyé wà fún kẹrọra jáde lọ kí juma kẹtún padà wọlé ṣùgbọ́n kò gbọ́dọ̀ burú títí kẹ́ẹ̀kọ́ra ń jọ sínú mọ́sílù kẹlẹ́fẹ́ ṣe àtìkáf kẹ má lè rẹni tó lè lídìí sọ̀látùl jùmọ̀ àfún Ah, ọlọ́májà rírú ẹ̀. tàtàjá bá àjùnú gbogbo máa ní yẹ́dẹ̀ ìrìnà rọ̀bà mọ́mú ọ̀rọ̀bà wà tọ́ máa ọlọ́ ní àwọn tí wọ́n jẹ́ àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni tèmi àwọn èèyàn àwọn ẹ̀ṣà ọmọ ẹgbẹ́ wọ́n máa ń jìnà síbùsùn wọn ni wọ́n máa ń ní àwọn àsìkò tí wọ́n wọ́n dẹ̀ torí ẹ̀ nínú tánàbí máa ń ṣe asọ́lọ́lọ́sọ́ tó máa fi ọgbẹ́ntì oorun òru tí ó bá miss oníkọ̀ ìlú ìlàlọ́sàn má lò rẹ̀ pa tó bá ti jọ̀sán rọra wábì kan pàápàá between zura and asiri tọ́pọ̀tínítì bẹ́ẹ̀ bá jọ níbi iṣẹ́ rọra fi fóònù sí silent rọra sunrun bí i one hour two hours ó ti tó a tún gbogbo sísẹ̀mí ẹ a tún rìbúta rẹ̀ padà wà tún náà bíbà tó tí ẹ̀ṣẹ̀ jí láàárọ̀ jù kọ̀lú ìlàbó ti máa ń ṣe yàn ní ẹ tí ẹ bá ti sùn anábì máa ń sùn gan anábì ní pé ìlú fa iná ṣẹ̀tán aláyàkà ìlú ẹ máa sùn kọ̀lú ìlà ṣẹ̀tán ní òní sí ní tí ó wá ah ó lágbára díẹ̀ o máa wá fi sí weekend kí àwọn ará alé ẹ ti mọ̀ ẹ́ tó bá ti kí zóòrè tán báyìí ará àwọn fámi tán rìn ilẹ̀ jù ni pé bẹ́ẹ̀nà zúrì wà láásìrì ní bí sí zúrì àná àásìrì ó kí zúrì sábáyìí ó ti sáré ti fóònù ẹ ó ti lọ sùn torí ní fóònù yìí bó ṣe tán dátà báyìí àwọn mẹ́sẹ́jì sí mi náà tún ti wọlé wà fẹ́ dáhùn ọfẹ́délé náà lóhùn ọfẹ́délé ó lè parẹ́ ó lè dáhùn gbogbo ẹ̀ ó lè satisfy àwọn èèyàn kò possible rídọ̀ lọ́ọ̀yà la tútùrọ̀k rídọ̀ náà gáyà tó ń la tútùrọ̀k ìyọ́nú àwọn èèyàn láyé ò lè meet up pẹ̀ láíláí ó lè satisfy gbogbo àwọn possible problem kan sí ní òní ṣe tó lè ṣe kó gbádùn ayé ti ẹni rídà Allahi gáyàtò láàtú tìrọ̀kù ìyọ́nù tọ́lọ̀ ní kí wọ́n máa wá yẹn ni ò gbọ́dọ̀ jẹ́ kó jábọ́ ṣùgbọ́n mo gbọ́dọ̀ dé àbúrò mi lóhùn mo gbọ́dọ̀ dọ́rẹ́ mi lóhùn mo gbọ́dọ̀ délé lóhùn àà ah, mi gbọ́dọ̀ má lọ sí program yẹn ìdá rọ́bùlì ìbáàdì àhàbà àbúdá ọ̀ Fàlẹ́sà yẹ́dọ̀rún òbògì dúlé ìbáàdì. Àwọn tó máa ṣe ní pé ọlọ́run ló máa fẹ́ràn ọ̀nà ní fẹ́ràn rẹ̀. Kò ní jẹ́ pé pè fí àwọn èèyàn láyé ló máa gbọ́pọ̀ ẹ̀kọ́. Fàlẹ́sà yẹ́dọ̀rún òbògì dúlé ìbáàdì. Táwọn ẹwà ń bínú ah, Oh, oh yóò ta kọ́kọ́ lọ wá ọ̀wá tẹ́lẹ̀ kejì ọmọ kẹta rẹ̀ ìgbà tí wọ́n bá ọkọ̀ lójú wá gbẹ̀ ìṣẹ́gbọ́n mo wáǹgbà tó bá kọ̀ bí ẹlẹ́kejì mi ráyè wá ẹ má bínú. torípa àwọn èèyàn máa ń lu àsìkò wọn fún ẹ̀dẹ̀ ẹgbẹ́ wọn ọ̀dẹ́ ráyè ló fúnra wọn wà inna li nafsika alayka haqq wọn náà ni o ní àsìkò tó gbọ́dọ̀ fi tó gbọ́dọ̀ lò fún gbèsè ayé ara tiẹ̀ má lù àsìkò ẹ̀dànù fún òyàn tó fi ní ráyè jí bẹ́lọ́un lóru. tàtàjà fàájúnù bùhún mánìl mọ́bọ́jì. ọlọ́wọ́ ní àwọn ẹni rí àwọn olùsìnlọ́un. tàtàjà fàájúnù. àwọn máa ń mọ̀ ọ́n mọ̀ ń pa wọ́n wá lọ gbáàgì wọ́n ṣàlọ́lá bẹ̀rẹ̀ títà wá sí ṣàlọ́lá bá ojú yẹn máa bẹ̀rẹ̀ sí dání àbá ní nǹkan tàbí ẹgbà lọ́dọ̀ ọlọ́run wọ́n ni wọ́dà pẹ́ pẹ́ nǹkan wá ti bọ́ sójú àṣírí wá ti bọ́ àti ní ìta àrùpa fẹ́ níláyé ṣáà túnbù sọ fọ́lọ́ káàtẹ̀ sọ bá ṣírí èèyàn ti bò ọwọ́ èèyàn ti ní ẹ̀hún fẹ́. jẹ̀dẹ̀ ríúnà rọ́bà ọmọ ọmọ wọn tọ́ máa. ọlọ́njọ́ ara padà sa burú àdúrà ńlá kan nìyẹn náà. ọlọ́njọ́ tàwọn ọmọ mílọ̀ jẹ́ kó tún dájú tèmi lọ àdúrà kan ni ẹ̀nà yẹ́dẹ̀ ẹ̀rùn ọba wọn àwọn ẹ̀yẹn máa ń pè ọlọ́run ọba wọn ni wọ́n máa páyà pé ọlọ́run hà ó dẹ̀ lè ṣe o mo dẹ̀ nígbà pé o lè ṣe o wọ́n tún máa ní ìrètí wọ́n máa ní jẹ́ ẹ̀ràn pé ó ní kápá àti ṣe ọ̀n kí máa ń pàṣẹ fọ́lọ́run ní pé àwọn kan máa ń pàṣẹ fọ́lọ́run ni you must do it you must do it That's láti máa kọ́ra máa jájú mọ́ ọlọ́run ó fẹ́ gbàkọ́lọ́rọ̀ ọlọ́run jájú sọ́bẹ̀ èèyàn gan wọ́rọ̀ fẹ́ gbàkọ́lọ́wọ́ èèyàn kó máa kọ́ra mọ́ ẹ̀kó máa pàrọ iléyàn lórí ṣé ẹni sọ pé wọ́n mọ̀ ìwé dàpọ̀ tí ń kàkan mí mọ́ wé wà á sì jókòó lé ẹ̀ yẹ́ẹ̀dà wá wá ìwé dáníkọ̀ wọ́n ilọ̀ kà ó dàpọ̀ tí ń fẹ́ ju hooligans ọmọ mọ́ wa lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ school fees ló ń bèèrè lọ́wọ́ mi tó bá rí wọ́n sọ̀rọ̀ dáadáa fi lọ school dáadáa fi lọ school ẹ fún mi ẹ fún mi ah <laughs> ọlọ́run tó wá dá ayé àtọ̀run wá fẹ́ gbàǹkọ́lọ́wẹ̀ wá pariwo báyìí. ẹ̀sìn ìrúnà rọ́bà ọmọ kan ń fa òun àtọ́ máa. nígbà tí ìyàwó àìsà fẹ́ ṣe tẹ̀síru ayàwó láti jihar bí sọ láti kà. wọ́n là ń tó kàn fi ti bí i. ó ti gbọ́dọ̀ tọ́lọ́. ìbínà dàálí kàzàbí ìlà. ó ní gbọ́dọ̀ tọ́lọ́ sọ pé wọ́n láti jihar bí sọ láti kà má máa bógun ta ṣàdúrà bí sọ láti kà yẹn ìyàwó àìsà bí dùn á ìkà tó bá ti lọ́pàá tó jẹ́ kí tẹ rí gbogbo àwọn wọ́n kún ìgboro lónìí tán máa ń parọ́ olóòtú àwọn àdúrà làwọn ṣe ó lè ní wọ́n tó wà ládùúgbò iná ẹ̀kọ́ lè lé wọn àwọn alágbóde gbàbó lè àwọn ajẹ́káwọn ènìyàn àwọn Ọlọ́run ní fẹ́ pè mí ọlọ́run ọba mo súnmọ́ yín. Kọ̀rí ìbò ní ojú ṣe náà ẹ má ṣe ibi tàwọn aládàádálẹ̀. Kẹ́wàá wà ní ẹ̀yàn ẹ̀tìkáàbù lóru kẹ máa pariwo kó lílé kejì máa lè sùn rárá o. Ìmáàmù tó lídìí ń ni kí mọ́mù máa rọra kírun lọ tó

ó ń tìláwà eléyìí náà ó ń ṣàtkáàt oníkàlùkún wá ń gbóhùn sókè gbogbo ọlọ́gbọ́n sókè anábíwá rọra kákọ́tì ibi tó ẹ ṣe máa fi ariwo kẹ́nìkan má fi jọ sí ti lọ́wọ́ ọlọ́wọ́n bá tẹ́ ń pè kí ṣọba títí rẹ̀ di ó gbọ́n tẹ́ ń fi ketekete kó ní kálukú ṣe tiẹ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ tẹ́báwà nínú ẹ̀ǹtìkáàfù tẹ́fẹ́ tìláwà náà má fi tìláwà tiẹ̀ disturb others ó fẹ́ kọ́mọ̀ kó mọ̀tẹ̀ jù ìdó fẹ́ kọ́mọ̀ kó ń wẹ́ dùn wá parú rúrú rárá ẹ̀ǹtìkáàfù kọ́ yẹn ẹṣí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjọsìn náà ń ṣe kìí àgbọ̀dọ̀ jẹ́ kíkárí níwà ń bẹ̀ àwọn ará bí àwọn máa ṣe kárí ṣe àtìkárí lè nìyẹn sí ìlàlàlà ọjọ́ bá ṣe ń pè nìyẹn àtún àbàdìlìlà ìlàgá ìlàlàlà ìlàgá ìlàlàlà Aláì ọ̀nà àwọn èèyàn jìn ọlọ́run kó bá dáwọn padà wá sílé. Àti ọlọ́run àgbójọ ìta gbọ́ lè ní kó má ṣe ní Bàrẹjà Burú fún àtàṣọ́, àti àwọn náà ta gbọ́. àwọn Prof wa, Professor Shitu àti gbogbo àwọn bàbá wa láàyè yìí, kọ́nà pẹ̀lú yàn.

ẹ máa bá a lọ báyìí ẹ̀jẹ̀ ọ̀dọ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ nẹ́tíwọ̀kì ọ̀dọ́ kò stébù so kọlọmá yẹ kí ṣe tọ́ ni wá fi títí yàn kọlọmá jẹ padà dìdàkúdà o ìta gbọ́lò ní ọlọmọ ṣe ní bàdájọ́ fún àtàtọ́ àtàwọn àtàgbọ́ gbẹ̀ntọ́lọ̀ ń bá kẹ́ ẹ̀dùn àwọn èèyàn nínú ẹgbàdádá látara àwọn èèyàn nínú Ramadan yìí kọlọmọ kó jọ kó má ṣe السفر وأتوب السلام عليكم ورحمة الله وبركاته